Ilé ni à ń kí ará ilé. Ẹ káàbọ̀ là ń kí ẹni a kò lọ́nà, ẹ kú láti láti là ń kí ẹni a bá ti rí tipẹ́. Ẹ káalẹ́ o gbogbo olùgbọ́ mi. Ẹ káalẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì bá ń fẹ́ dé. Ìròyìn láwọlé sùn ló ń dé sí etí gbọ̀yìn láti ìkànnì Campus Radar Funab 99.0 frequency. Orúkọ mi ni Karimat Ọláyẹmí Rabiu. Kí a tó máa tẹ̀síwájú, ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn ìjọba nàìjíríà àti uk tọwọ́ bọ ìwé àdéhùn láti máa lé àwọn ọ̀daràn padà sílé òṣèré tíátà yorùbá kẹ́mi àfọlábí ti bẹ̀rẹ̀ ìtọ́jú àrùn lupus tó ń bá a fínra nílé ìwòsàn amẹ́ríkà olùdíje ní ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp atiku abubakar ti fèsì fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí wọ́n fi apá jánu ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì àti ìjọba nàìjíríà ti tọwọ́ bọ̀wé àdéhùn láti máa dá àwọn ọmọ nàìjíríà tó ń hu ìwà ọ̀daràn nílẹ̀ náà padà sílé akọ̀wé ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì priti patel ló kéde àdéhùn tuntun náà lójú òpó twitter rẹ̀ ó ní àdéhùn tuntun ọ̀hún wáyé lẹ́yìn tí wọ́n tọwọ́ àdéhùn kan tó farajọ irú èyí èyí tí wọ́n ní pẹ̀lú ìlú Rwanda bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ni kò fara mọ́ àdéhùn ọ̀hún. Òṣèré orí ìtàgé Yorùbá Kẹ́mi Àfọlábí ti kéde pé òun ti ń gba ìtọ́jú àìsàn lupus tó ń bá òun fínra ọdún 2022 yìí ni Àfọlábí kéde fún àwọn olólùfẹ́ rẹ̀ pé òun ní àrùn náà lára nígbà tó pín àwòrán ara rẹ̀ nílé ìwòsàn Òṣèré náà ní òun ti bẹ̀rẹ̀ sí í gba ìwòsàn ní ilé ìwòsàn Johns Hopkins tó wà ní Maryland, Lamẹ́ríkà. Olùdíje ní ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp atiku abubakar ti fèsì fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí wọ́n ń fi apá jánu láìpẹ́ yìí ní gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ tóun jẹ́ ọ̀kan gbòógì ní ẹgbẹ́ òṣèlú pdp ní gúúsù nàìjíríà ní ipò ààrẹ sunkan kì í ṣe àríwá tí atiku ti wá tí fayose sì sọ wípé kí àwọn ènìyàn ọ̀hún mọ ohun tí wọ́n fẹ́ ṣe. Bákan náà ni àwọn kan fi apá jánu nítorí gómìnà ìpínlẹ̀ Delta Ifeanyi Okowa tó yàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Àmọ́ ní ojú òpó Twitter rẹ̀, Atiku ní àjùmọ̀ṣe àti ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú PDP ló jẹ òun ní ogún. Ó ní òun yóò fi iyè sí àwọn ohun tí àwọn ènìyàn òun sọ láì fi ọwọ́ rọ́ ẹnikẹ́ni sẹ́yìn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn láọlẹ́sùn fún àṣálẹ́ ti èní lẹ́ẹ̀kan sí orúkọ mi ní karimat ọláyẹmí rabiu ire la ó fi máa pàdé